ibi ẹ̀. kí lẹ rí. Ah, ṣé nígbà tí mo gbé kí ní ìsìnkú ìrọ̀ fún yín yẹn ó ṣe tùlú tùlú tùlú bí kéèyàn máa mu ẹni kí n tutù wá máa lọ sísàlẹ̀ ṣé ẹ máa mú dé. ọ̀fun tèmi ṣe tùlú. ó ṣe tùlú. ṣé nǹkan tí ó jẹ́ kó máa ṣe tùlú bẹ́ẹ̀ òun ló fa orí fífọ́ yẹn ṣé rí pipe tó ń gbé bí àyẹn lọ sísàlẹ̀ tó bá dé ibìkan ah, ó ń pè ibìkan ní pancreas níbẹ̀ ni ó wà ó wà níbi ọwọ́ òkè ó ti ẹ ti mọ bí kán fi kí lorúkọ ẹ àwọn táwọn ọmọ làwọn ta ṣúyà ẹ mọ bó ṣe máa ń jóná yẹn tẹ bá ṣúra pánkìrì yẹn á jóná. pánkìrì ìyá yìí máa jóná. pánkìrì ìyá yìí. sẹ́ni òun ló gbé páìpù tí mò ń sọ yẹn ó lọ sí díìsì ẹ̀yìn ẹ̀yìn máa ń ròyìn. ẹ̀yìn olómi. òkè ó ṣì kù díẹ̀ ẹ̀yìn ṣì máa ròyìn. sẹ́ni ah. tó bá ti wá kùn ẹ̀yìn ló gba egungun ẹ̀yìn báyìí ló is not taken bóyá ó